قال المصنف رحمه الله تعالى بدع الجنائز أو بدع أو بجنازة وإني تسليما للفائدة الكتابي رأيت أن أتبعه بفصل خاص ببدع الجنائز ونكتب لك به òfin fi abala ìsàlàyé kí làwọn يجهزها كي يكون المسلم منها على هدر كوسم لبعقه ولكيسي ويسلم له عمله ولا السنة وحدها كي سير يعني لله لون السنة نكا والشاعر الحكيم يقول الشاعر الحكيم يقول أكون يا جماعة عرفت الشر لا لشره يعني يجب في الله أبرو مركز لا تسابرو لكن لتوقيه سواء اللي بقى صفن ومن لا يعرف الخير يعني توبا مدادا من الشر كوم يبرو يقع فيه يكسن أبرو يعني كما دا أبرو مركز اللي بقى صفن كيس لا تبعشي وفي حديث حذيفة بن يمان قال كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير òdẹ́yà ọ̀bìnrin àmọ́ ní pé àwọn èèyàn máa bí anábì léèrè nípa dáadáa wọ́n kún tó sálú àníṣàlẹ̀ èmi máa máa bí léèrè nípa àwọn káàbọ̀ wàhá fata ayélujára ní tó kí mo páyà pé kọ́mọ bá ti kéde kọ́mọ bá bá lọ. ó kàn jẹ́ pé tẹ̀sí ìwà báyìí kò díẹ̀ káàtó ọ̀rọ̀ òdẹ́fà yẹn ó wà dàrẹ́kìtì ga ju mi yẹn ló <laughs> gbé وزجنوا عداوة عادة <laughs> so ولولا أن الفصل المشار إليه كانت مودته جائزة عندي ونيتي باسقي أبلات مصري إيه، متبيبيار له لدومي لما اتسع وقتي لما اتسع وقتي الآن لجمعها أسكولي أسكوباتي تومي لا تسعى كجوكوري Waalaikumsalam. Waalaikumsalam. Nah. Oh, ini ini. táwọn ti láwọn kìíní ẹ̀ lẹ́tẹ̀lẹ̀ gbé dáhùn jánásà sí wọn ní àsìkò ọba ti gbà wọn torí tí bàbá fi kọ tí àyè kojú sùn kan lọ náà ṣe gbogbo tí ara ń ká kàkàkàrà yìí sùn kan wọn ní àsìkò ọba ti tó láti kó wọn ti àyè wọn láti fi jàmọ̀ yá ó jẹ́ ìpín máàdà kan tí mo ti ń tó fẹ̀ gan tí mo ti ń tó fẹ́ ṣàkójọ rẹ̀. Mundu sanatin fa akthar. Ó ti tó ọdún kan tí mo ti bẹ̀rẹ̀ li u'allifa minha kitaban hafidan. Mo fẹ́ kọ tíra ńlá lórí bídíà tí ń ẹ̀sìn. Ìrun ni o. Wọ́n ní yajma'u mukhtalifal bid'a tí ó kó gbogbo oríṣiríṣi bídíà sínú ad-diniya yasluhu an yakuna kalqamus. Mo ní tíra yẹn mo fẹ́ kó dàbí kọ̀mús bí dictionary. Láfẹ́ wo fídíò kan, ẹ kan lọ wò bẹ́ẹ̀. So màá bẹ̀rẹ̀ rẹ̀, but nbẹ́ẹ̀ náà Sheikh Moshood wọ́n bá wa complete ẹ̀. Wọ́n ṣe tíra kan pé kọ̀músul bídà. Mo ní mi. Dictionary báyìí sí kọ̀músul bídà. Kò gbogbo àwọn èyí bàbá ti sọnù tíra wọn, èyí táwọn náà fi kún ṣàkóso àwọn fídíò àjọ kọ̀músul bídà. So. استخرجتها من عشرات الكتب تنسى التلاعات المعوضة وقد وكان قد بقي علي قراءة بدعة كتب أخرى لأنصرف بعد ذلك إلى ترتيبها وجميعها وتأليفها ọlọ́pàá kú díẹ̀ bí àwọn tí a díẹ̀ táwọn fẹ́ kà sí káwọn lè fi kún káwọn lè parí tí a yẹn káwọn sì kọ àkójọpọ̀ rẹ̀. لكني صرفت عنها أو ديستراكتد كل شيء فاغتنمت هذه المناسبة يعني واستخرجت مما عندي من المادة نقطة وجبتي على قولهم بلا جنايز المتشدد به وكرام بيني سو آه، من المادة الفصل يقول أبلا يعني مكرم به ورتبته على الترتيب الذي في النية أن يكون أصله عليه وطبقه ní tẹ̀rẹ̀tìrì tí mo fẹ́ kí ìpìlẹ̀ yẹn jẹ́ kàmá sàtàrà ọ̀nà òṣèlú àwọ̀ wọ́wà ní wọ́wà á ní àǹkùlù ìbílẹ̀ átá ní ìkìtàbí lẹ́bí ìsàkàjọ àmínú bẹ̀nà sùhí àwọn àná yẹn ni pé àwọn bídíà yẹn nínú tíra tí mo ti fẹ́ sàkójọ rẹ̀ sí ọ̀dọ̀ mi mo lọ mú láti dẹ̀ direct àbí gbogbo wa àbí kí n sọ̀túnmọ̀ nǹkan tó sọ síbẹ̀ thumma unqibuha bil ishara ila raqam al juz'i wa safhati minhu màá wá ṣe rìfáà sí júzù tí bídíà yẹn wà mẹ́ àti ìyàwó tó wà mẹ́ fa in lam u'aqibuha bi shay'in fa dhalika isharatu ila annaha minni ọ̀nà torí ẹ̀ tí ìbá ti wá fi kankan tí wọ́n sọ pé bídíà kan tí ìbá ti sọ bí tí mo ti rí adé pé mo ṣe mo bídíà tó yé àtọ̀dọ̀ mi nìyẹn. وأدى إليها علمي وأدى إليها علمي أنها من البدع إمام جوي يقول بدع وهي قليلة جدا وقد يكون كري جوجو بالنسبة لمادة الفصل يا توسيك كمونا وترامي نور وفاء الجزيرة الجزيرة أو الكتاب وأنه ماذا chapter tí mo ti kọ tí mo ti kó وقبل شروعي في سردها لا بد من ذكر القواعد والأسس التي بني عليها هذا الفصل تبعا للأصل فأقول بشيء آه، يعني أو principles or the foundations التي بني عليها هذا الفصل طبعا ما يقبل للوري طبعا للأصل كل شيء دي tí àtàwọn ìgbìmọ̀ tí àpilẹ̀ gan táwọn ti mú sóyè ìgbìmọ̀ tí àwọn táwọn fẹ́ kọ táwọn kọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ bídà fàkúl ní ìnà bídà ata almasoso ala dalalatiya mina shari'iyya wani bídà ti shari'a pé bídà wọ́n ló náà ní kullu ma a'rada sunnata gbogbo tó bá yí takò súnà min al-aqwal bóyá ọ̀rọ̀ ni awil af'al àbíṣe ni awil aqaid abákìdá walau kanat an ijtihad kódà kó jẹ́ pé ijtihad àwọn afáàlì kódà kó jẹ́ pé kí ni o ijtihad àwọn afáàlì so apẹ̀rẹ̀ ní sẹ́ kí ni wọ́n fọ́ hàn tó bídà ni àbí ṣùgbọ́n náà rẹ̀ nípa tẹ̀lé yà táwọn gbà pé kó sì tó fún bẹ́ẹ̀ ẹgbẹ́ àyà Kùránì. Ibn Taymiyyah tá gbà pé kò sí tó burú tí wọ́n pa àyà Kùránì. Ṣé ìgbé tó ń bídíà bá lọ gbá kíní ẹ̀ mú? Wọ́n sọ pé àbí wọ́n fẹ́ sọ pé Ibn Taymiyyah ṣe àfa sàlàfù. Ẹ̀bùn yóò fi yàn nàkànàkà. Ṣùgbọ́n sàlàfù yà ṣe káwọn tẹ̀lé àwọn àfa ànàfitẹ̀lẹ̀ àfọ́jú. So àyà àwọn àfa mi tí wọ́n so afáàlì ṣe mistake ẹni afáàlì ṣe mistake Ibn Hajar al-Nawawi Ibn Hajar al-Nawawi wọ́n ṣe mistake àkìlá wọ́n afá súnà wọ́n rí pé dáadáa wọn wọ́n rí sọ̀rọ̀ dáadáa táwọn afá yẹn ṣe ó dàbí ká sọ pé eh, ẹja ẹja kékeré ń wẹ̀ nínú bú omi gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn bídẹ́ so èyí ni pé àwọn fẹ́ àwọn àṣírí yẹn kéré jọjọ sí dáadáa tó pọ̀ ìmọ̀ ńlá tó ní so kẹ́yìn wá dì máa wà sí yẹn pé ah ó ti ṣàìṣe báyìí ó ti lẹ̀ so àwọn yẹn àwọn kan bá débi pé wọn ò ká tíra ìmúra ajá àti náà wọn àwọn jàbàtà bá ní o àwọn jàbàtà táwọn tó jẹ wọn so àwọn jàmá tó ṣe jẹ náà takfir so ṣe kí ni ṣe gbàgbà ni wọ́n sọ̀rọ̀ yẹn ní Suria àwọn yẹn kan wà wà wọ́n ní pé ẹlẹ́ẹ̀ka Nawawi sharif muslim ẹ̀ẹ̀ka fatulbari kọ́nà àwọn ọmọ sun náà ni fatulbari àti Nawawi tí àṣà ayéra ni tó bá wọn fáyẹn sọ àwọn ọ̀rọ̀ àṣà àríyàn bẹ́ẹ̀ wọ́n kó tàwọn èèyàn tó sọ wọ́n tẹ kọ̀ọ̀rọ̀ rẹ̀ wípé táwọn náà bá sábà nìyẹn ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ láwọn ti ráyẹ̀ so àbáwá ní kí ẹlẹ́ẹ̀ka náà ẹlẹ́ẹ̀ka Ibn Hajar bóò lẹ́ti gbọ́ sọ̀rọ̀ Muslim yìí tẹ́ẹ̀bá ka ṣẹ́lù náà bóò lẹ́ti gbọ́ bóò lẹ́ti gbọ́ fatulubari sọ̀rọ̀ Bukhari tẹ́ẹ̀bá ka fatulubari wọ́n ni kọ́dọ́ kọ́sùlùlà ilma khasran kaseera wọ́n ni ah, àwọn eléyìí wọ́n ti pàdánù mà pàdánù tóbi kọlọ́mọkọ̀ṣáà lọ sọ torí ẹ̀ ìta àfáàrí gbé ìpè aláàkọ́ ni pé gbogbo tó bá ti takò súnà náà ọ̀rọ̀ táwọn yẹn sọ́nà àfiṣe sí ní àbáwọn àbúyà ọ̀nà kánẹ́tì àti ṣàárẹ̀ kọ́ ẹ̀ pé ṣàárẹ̀ ni lọ́rọ̀ ẹni ìmáàmù Ṣàkánì sọ nípa ìmáàmù Yahya àbí ìmáàmù Abu Yahya wọ́n ní kullu amrin yutaqarrabu ila Allahi bihi gbogbo àlámọ̀rí táwọn èèyàn bá fi wá súnmọ́ Ọlọ́run wa qad naha anhu Rasulullah sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta wọn ni kúlù amrin la yumkinu an yushra'a illa bi nassin aw tawfiqin gbogbo àlámọ̀rẹ́ tó jẹ́ pé kò sí ìsìn kálú wà nínú ẹ̀sìn àfi kárí nọ́ọ̀sù àbí aw tawqif àbí ká ká dákẹ́ lórí ẹ̀ tawqif rẹ̀ pé àní ṣe àní sọ pé bí àní sọ pé ó sì wàlá nọ́ọ̀sù àlẹ́ nǹkan tí ò ní nọ́ọ̀sù fọwọ́ bìdà bìdà lónà illa ma àní sọ̀hábì àbíjẹ́ pé àrírí ẹnu rẹ̀ látọ̀dọ̀ anábì sọ̀lá ṣùgbọ́n sàbí ṣe àbí takarra dhalika al-amalu minhu duna nakir sàbí máa ń ṣe nǹkan kankan gbogbo gbà àṣẹ ní kankan tó takò nínú yẹn náà yóò di sunna tó yẹ kó pọ̀ sí gbogbo máa ṣe nǹkan tí èsì sunna kó sì gbajúmọ̀ káwọn yòókù máa ṣe kí ni o kọ́ máa kó fún so sàbí nìkan ló ní yẹn kó yóò máa ṣe nǹkan kan táwọn ọmọ ẹ̀rí rẹ̀ kò sọ pé anábì lọ sọ wàbí ṣùgbọ́n máa ń ṣe gbogbo gbà tí ò bá rí sunna ni ó jẹ́ Irú àpẹẹrẹ ni pé tí ẹ̀yin bá ṣe ìyàwó kó yan náfìlà rákà méjì lẹ́yìn ìgbà tó bá òun àti ìyàwó rẹ̀. Kò sí hadisi kankan lórí ẹ̀, ṣùgbọ́n àwọn sàábé máa ń ṣe dáadáa. Kódà wọ́n máa ń tún sọ fún ẹlòmíì nínú àwọn kí wọ́n tó ṣe ìyàwó pé bí ó ṣe ọkùnrin náfìlà rákà méjì pẹ̀lú ìyàwó rẹ̀. So àfààní ni pé ìgbà tí kankan tó tako nínú wọn yẹn, pé súnà Ànábì ni. Ìwọ ọ̀kan lérò àwọn sàábé ọ̀kan ó fi jẹ́ kí wọ́n fa wàhálà gbà tán fẹ́ kó kuraani jọ lásán kí ká lè preserve kuraani ni wọ́n sì ń ṣe mítì wọ́n sì ń fa Abubakar ó bọ̀ wọ́n sì ń pa wọ́n sì ń convince ara wọn so òṣèlú wọn wà máa ṣiṣẹ́ ìjọsìn tí ò wá sí nǹkan kan lórí ẹ̀wọ̀n kálukú ẹ̀lẹ́ kọ́kọ́ sọ wọn àdákẹ́ rárá o wọ́n yìí ṣe mùjá amálà so torí ẹ̀ mọ olùsẹ́kọ́ bìlẹ̀ ìbáda tó lé wọn sọ pé dúró nìlà kì í tí ò bá ṣe tó takò tí sáré tí sáré bá ṣe nǹkan kan táwọn yòókù bá takò á ò sáwọn tó takùn yẹn ló ráìtì ni èwo ló súnmọ́ súnmọ́ jùlọ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì láàmú so wọ́n ní ma olùsíkọ́ bèlè bá dá tí mìnà àdá ti kò fàrọ̀ àwọn nǹkan tí wọ́n bá so mọ́ ìjọsìn nínú òṣìṣẹ́ àwọn kèfèrí àwọn kèfèrí náà wọ́n ṣe àádá wọn ni ṣùgbọ́n àwọn so mọ́ ẹ̀sìn ni àbí bí kí kì yóò ṣẹ̀ṣẹ̀ kó ṣàdúrà kó rí nǹkan kan kó ṣe kí wàá sọ pé ah mo kàn fẹ́ fi yára mi sí mẹ́rin à ah, sí ìyẹn jára Islam ni so kódà kọ́ mọ́mọ́ nǹkan tẹ́ ń wí kódà kọ́ jẹ́ pé kì í ṣe tí wọ́n gbà lórí ni pé mẹ́ta lọ́kàn ṣùgbọ́n ìṣesí yẹn ìṣesí àwọn kiri yóò àwọn dẹ̀ máa fi ń súnmọ́ lọ́wọ́ wa wọ́n àyè tí wọ́n fẹ́ ṣe kò wá sínú ẹ̀sìn wa bí ti wulẹ̀ kọ́ ma so ما نص على استحبابه بعض العلماء سيما المتأخرين منه ولا دليل عليه وننكتم عفا فقد لا وراسي نعفا cewa su kai mustahab ne wala da ilali tí ó sì ní dẹ̀dẹ̀ wọ́n ni kullu ibadatin lam ta'ti kayfiyatuha illa fi hadithin da'if aw mawdu' gbogbo ìjọsìn tó yẹ pé bá ti ṣe kò wá nínú hadithi kankan hadithi da'if aw mawdu' suna àwọn kabi dà ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ni àgbègbè lówó fìlà ìbára kí wọ́n sá sí jù náà ìjọsìn náà àwọn kabi dà ní kullu ibadatin atlaqaha ash-shari' wa qayyadaha an-nas bi ba'd al-quyud owó ìjọsìn tí ṣẹ̀ríà là tí ṣẹ̀ríà túlẹ̀ kí ẹ máa ṣẹ̀ṣẹ̀ báyìí ọ̀kọ̀ yàtà náà sùn yóò lè kùlúùdù mísìlì bí kí bọ̀dà àwọn yẹn wá fi àwọn dìkandì bí alimakan awùzàmán bí kò sọ pé tó àyè báyìí láti gbọ́dọ̀ sí awùzàmán àríwá báyìí láti gbọ́dọ̀ sí àwùsífàtì àbí eh, ọ̀nà báyìí láti gbọ́dọ̀ sí ọ̀wọ́n adáyé àbí òǹkà báyìí láti gbọ́dọ̀ sí bí afikaru nẹsẹ̀ ṣẹ̀ríà ní ká ṣe yìí afikaru hundred kò sọ nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́ ẹnìkan á ní pé à ó sọ pé tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ yóò mọ̀ lọ́la bá ṣe sì jù bẹ́ẹ̀ lọ bí àwọn ṣe afikaru la ilaha illa huwa wahdahu la sharika lahu lọ́wọ́ ọ̀pọ̀lọ̀ fún mi wọ́n fún ṣe kọ́ nípa ní pé à èmi mọ̀ sí one eighty nine at least ànábìlà lè ṣe ju hundred lọ èmi mọ̀ sí two oh one ó ti sọ dẹ́sìn ní ẹ̀ sóyè so ìyẹn náà yóò di bídíà bókìtì ní pé wọ́n pè ní bídíà àìdọ́fì. bidii a ta safitin sai ka zo di arsenal na shiga lai sai wani وتفصيل القول على هذه الأصول محله الكتاب المستقل إن شاء الله فلنشرع الآن في المقصود فأقول لا لا يا مقطع صوي يعني نترامي أطلطم tó dá tó dá dúró ni. Inshallah àwọn ọ̀sẹ̀ kan tí a mi lórí àwọn tafsilat àwọn kíni. Mo rò pé bàbá bàbá ṣe tá fi kú. Wọ́n ní Inshallah fala falinashra al'an fil maqsud. Fàní so ara tí àwọn tulabu ti máa ń ṣiṣẹ́ Àwọn kan kó àwọn kíni báyìí. Àwọn ìdí àṣàlàyé lọ́rọ̀ àwọn àpá. Bẹ́ẹ̀ sì mọ ìzàkúwà. Hmm. إمكانات هذا سيري بدي أعمل يقول يا مي أقبل يريد يصاب الإمام الشاطبي يعني وتفسير قول العادي مقصود محل الكتاب بس إن شاء الله أنا أشرح الآن مقصود فأقول قامت سواجه هنا قبل الوفاة كل بين يكون كده بداية عمل المسجد اعتقاد بعدهم أن الشياطين يأتون المحتضر ìtọ́lẹ̀ àlàsí pàtàkì kágbà pé àwọn èṣù àwọn ṣàràtì máa ń wá bẹ́ẹ̀ tí ó pọ̀ kàkà kú lọ́wọ́ lọ́wọ́ ní ọ̀gá àti ìyá rẹ̀ fìzẹ́ ibi yahudi wà nasarani ó wọ̀sọ yahudi àti nasarani ata ìyá wà lóyè kú lamí latin ní òdìlú wọn àmà kó gbogbo àwọn ọ̀nà àwọn ẹ̀sìn wa fún wọn láti sọ ọ̀nà قال ابن حجر الهتامي في الفتاوى الحديثية نقلا للسيوطي لم يرد ذلك ní Ibn Hajar al-Haythami nínú fatawa rẹ̀ fi kó tọ̀rọ̀ yẹn wá látọ̀rọ̀ Imam Suyuti pé ìlàjọ ìdàrí ọ̀rọ̀ tí a sọ yóò lẹ́rì so ìtìkọ́ nìyẹn kí ni bìdà lórí wo ni wọ́n ní nínú aṣọ Yahudi àti Nasara so wọ́dọ̀ al-mushaf inda ra'sil muqtadir nínú bìdà ni kéèyàn lọ gbé Kùránì sórí ẹni tí tí kò kàkà kù ọmọ tó sick tẹ́kù àìgbé kóran sí gbèrè ẹ̀kẹ́ bàbá ò sọ pé bí kàlà àti eléyìí ní ta máa ń rí ni àbí kò dẹ̀ lẹ́rìí kankan. تلكين الميت الإقرار بالنبي وأئمة أهل البيت عليهم السلام كما gbèsè nù ẹtùtùkù ìdá àwọn ẹbí ọ léèrè ìkọlọbì nàbí jẹrìí wà nàbí lànàbí rẹ o bákan náà àwọn olórí àwọn alùbẹ́ẹ̀tì so ina watia wa shi'a wani tiya ka yanku yin miftahun kawana kira da swati ya ce ala muhtadir en tin ko ka kula kama kama ka yasi ale ko gbajúmọ̀ bi abi ya aban e ma ka yasi e ma ka yasi so ke ka yasi nígbà tó fẹ́ kun yin bi dia ni tawjil muhtadir ila qibla kama dori en ti ko ka kula kama ko qibla àdójú ẹ̀kọ́ kíbla kò tó kú ẹ̀rọ ìpínlẹ̀ dojú kọ kíbla ń gbìyànjú bá kó sáfẹ́ sí náà ní kó dojú kọ kíbla sóyè kì í sígbà tí wọ́n ń sin lọ́wọ́ kì í sígbà tí ayé ara rẹ̀ yá tó ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ankara sàáyédè mùsáyì kàmá fi mùhàlà àwọn àṣàbẹ̀rẹ̀ mùsáyì ó ṣe bẹ́ẹ̀ ìwà tó fẹ́ tí yóò kọ́ dákú lọ àwọn kan wá yí bẹ́ẹ̀ dé ó dákú wọ́n ní ta ló yí bẹ́ẹ̀dì yóò padà wọ́n ní ìgbàdá ẹ̀kọ́ kàwá kú lọ́wọ́ ni ẹ̀ bá ń da bẹ́ẹ̀dì yóò padà síbi lọ́wọ́ ti lọ. tó ká níbi ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀dì sínú yàrá rẹ̀ ó dojúkọ kíbla kò sí problem àbí káwá tó fẹ́ kú káwá sẹ̀ dojú ẹ̀kọ́ kíbla bí dàní wọ́n ní wàlá yẹ sí òfì hadith so ẹ bó ṣe wà nù mọ́dékàlì Imam Malik wọ́n ní kò sí lẹ́sì kò sáà lè kankan tó lẹ́sìn lẹ̀ lórí ẹ̀ bọ̀tà wọn àdìsí wà مرض المسيب في في الأفق ملل نكتفي بهذا صلى الله وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا